bismillahir rahmanir rahim agbára orúkọ ọlọ́run láti di ọlọ́rọ̀ láti di olówó láti di ọlọ́mọ láti yanjú gbogbo nǹkan nínú ayé tó bá fẹ́ gbègbè sí ayé rọrùn ìrìn àjò twenty one days yìí ni kó wá rìn ṣó mọ̀ pé ó ti rìn káàkiri ó ti wẹ̀wẹ̀ odò ó ti jàsè jẹ ó ti wẹ̀ lórí àpótí ó ti lọ wẹ̀ ní tẹ́kù ó ti gbẹ́bọ ó ti ṣèpèsè ó ti ṣètùtù ó ti bọ́gí ó ti bọ̀pẹ́ ó ti bọ̀rókò jẹ́ kí n jẹ́ kí kinní kan yé ẹ àwọn olóògùn fúnra ara wọn gan wọ́n máa ń pòwe kan wọ́n ní àìtó oògùn ló ń jẹ́ pé à ń so pààrọ̀ à ń so ń dè mọ́ra ṣó ti rí pé olóògùn gan ọkàn wọn ò balẹ̀ lórí oògùn tí wọ́n ń ṣe jẹ́ kí tún jẹ́ kí kinní kan yé ẹ gbogbo nǹkan tó ń jẹ́ oògùn yanyan àwọn àlìjọ̀nú ló ń dún bẹ̀ oṣó ni àjẹni ẹlẹ́bọlóògùn ni adáhùn ṣe ni wọ́n jẹ́ ń jẹ́ǹtì fáwọn àlìjọ̀nú ni ọlọ́run bá dẹ̀ sọ fún wa pé kí ni o wàjá àlùlélẹ́ àìṣúra àlìjìn gbogbo nǹkan tó yẹ kẹ́ máa fún èmi ọlọ́run ọba ẹ̀ ń fún àwọn àlìjọ̀nú ọwọ́ èmi ọlọ́run ló yẹ ti máa béèrè orí kẹ́ ti máa béèrè kẹ́ ti máa béèrè kẹ́ ẹ̀ ń lọ́wọ́ tẹ́ ń lọ́wọ́ ẹ̀ yìí o wákàlá kọ èmi ni mo dá àlìjọ̀nú ẹjọ́ ìjẹ́ ẹrú tún lè máa nǹkan lọ́wọ́ ẹrú ìjẹ́ wà á rí pé wàhálà pọ̀ mú láwọn pípù wọ̀nyí wọ́n á fi wàhálà pa ẹ́ wọ́n máa sọ fún ẹ pé ẹ ọjọ́ orí ẹ̀ ò tí ì tó lo eléyìí o eléyìí tó bá ń lo ò gbúdọ̀ sọ̀rọ̀ síyàn ò gbúdọ̀ wọ ẹ̀yìn aṣọ báyìí ni kó máa wọ̀ ò gbúdọ̀ jẹ́lá ilá tó jẹ́ pé oògùn diabetics ni wọ́n wá gbé yín ní condition tó ráwọn àlìjọ́nú yín wọn ò láìkì yín lọ́lọ́run àfi challenge wọn lọ́jọ́ ìdájọ́ pé kí ni yá aṣára lè jẹ́ ni wà ínsì kọ́dí tẹ̀sẹ̀rì tó mìíràn lè ínsì ẹ̀yin àlejò nù ẹ ṣe useless àwọn èèyàn ṣe ṣe àwọn èèyàn lọ́nà báyìí torí pé èṣù tó jẹ́ generation wọn àwọn àlejò nù kò láìkì àwọn èèyàn látòrí bàbá wa bàbá ńlá wa ànábì Adam confam ni mo sọ fún àdúrà yìí ni kó wá lọ ṣe wà á bẹ̀rẹ̀ àdúrà yìí tó bá parí lọ́jọ́ Thursday ṣé pé ọjọ́ Thursday tá a bá ti kí ìṣá ìtàn àwa ti bọ́ sí Friday nìyẹn wà á bẹ̀rẹ̀ lálẹ́ Thursday kí ló fẹ́ ṣe bismillahi rahmani rahim allahu ya latif bismillahi rahmani rahim allahu ya latif wàá ṣe three hundred and thirteen wàá wá ka súrọ́tùlì fatia méje nígbà tó bá parí ẹ̀ ṣe bẹ́ẹ̀ fún twenty one days pẹ̀lú sàárà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 àdúrà ló ń gba agbára